ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ya komori aba anaike a mekara nyanwo ya to ine ekweghị ajin anaike anyị ewu ịnụhụ ramadan ababere mi era 1439 anaghị kwanto mori sallallahu alaihi wasallam o mi hijira hụrụ maka na medina dasari ho ibo ihe anaike anyị ohere hinanyi

wataala ama shabe inilai munafiki diya ka yani oige odire mana ke ya gaidan ke Muhammad bana wataala o se aya puru yani oisi mi ehahi sanahe munafiki agube da sina bahura de yaya ka esane enanin ana dure ka umar bin wa ta'ala ashaba ka ani nada yani amanu bi asinatihim enne do iraren ama ma hum biminin enne do ebe ko mori abi yani bi qulubihim lere ayen ana do umar bin wa ta'ala do ya peta wa oido ana ka iraro tun do nyi ko de hune ayen ana dure ka imam jarjani amma kare isana hi nifa dok izharu al-iman bil lisan aw na boy hure to ha isana hi ay da wani rawa kitmanul kufur bil qalb yani sana hi akamau da ka bawda shanno da shataini ayin so da ke anu mi juwanin ana da masana wa ta'ala ay so kata ila nan ana be ay ko na masana wa ta'ala ana ka in zatul munafiqun ka idza ja'aka al munafiqun إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون ama sana wa taala o ki jobe tu ana be e wonto mori sallallahu alaihi wasallam ene be tu al munafiqun ana yana ka be me ni mosan da ene le yana ka ene ka qalu da yaga ka nashadu ya mi benu innaka la rasulullah ka e o on to mori o ben da ma sana wa taala da fa waka wallahu ya'lamu innaka la rasulu amma taala o ya ka e o on to mori sallallahu alaihi wasallam on yani mɔzɔnna wata ala ɔsɔbɛ ka ɛnɛ dɔ ɔyi mani kɛnɛ mani ka ɛnɛra de kɛnɛ tun ɔyi kɛnɛ ka k'a ye ɛnaka larɔsɔlɔlɔ donc wallahu yasadu dono mɔzɔnna wata ala ɛrɛnɛ kan do mɔzɔnna bɛnu k'a ye ɛnɛl munafikina lakazibun awɛrɛ n'a ka ɔmɛni masa bɛ tɔni de tiɲɛ bɛ yanni ɛnayɛ nini ɛrɛnɛ ka bɔ ɛnɛra de kɛnɛ o ana ma be ije ne ebe tu kene ije obe ruwa yende na we kaye wa ina kana ni o anyi se kwa ruwa gen yenu ma e ma ni se kan amma ina yele ne inu mene ma na se ka wo yani eni bana ko hilete da me ko mo na wa taala ele onon do mo ri nyana so yo ana ndule ka mo na wa taala yo akiduna shahada o so kata ibinu na bi inna anaika e harfu inna ayo ko ana ke litawkid oye su kata ile yoben dan da wale marani lamu sa ana hi lamu muzahala ko yani lamu ibtida ijo yi si banguna kana da kin habara ko yan de konore lamu muzahala ko yani litawkid aidan doke amadona wa ta'ala o siksho nyukata ile yene kawika ana ka enne ga kene do yo mazona wa ate ko yodire ma yani ile onon ilichawin onan dure ke arhonon ana ka yani imamo eh, eh, eh, ibn kasir rahimahullah alai doka were ayonon yani isana su kata isa ozeta obe na ko ina yonon awle monanye inna awle monno danilla mana bila muzahalaka awle monno dabe jumlatu ismiya yana mazuna wa ta'ala osobe daika onwe yani sentences na ka nominal sentences saben da ka ono saben na yani be jumla to filia which is verbal sentences o be nominal sentences onyu kata huni o be verbal ana boy kono ka ka wallahu yashhadu innal munafiqina lakazibun aya anyam ka yashhadu allah amma ay shabe da ka wallahu yashhadu Muhammad wa ta'ala o oh, dibenu ana ndure ka wa mi rob awle mone allah ona na mubtada de yashhadu be da wale maranye fa'il anawe awele mi yashadu yadullu ala allah yani yaudu ila allah oyeko anasuzu yani ziyadatul kalima oyeko anabe ka ochire onye dato tadullu ala ziyadatul mana osu ka ire no wore nyukata na wan ka yashadu allah da fi no fa'il amma wako wallahu yashadu allah wa bi da da mubtada jumla ismiya di yashadu ben den da wala mani fa'il ana ka damirun mustatirun takdiruhu huwa ya'uddu ila Allah yan do ban do mo sona wa ta'ala ana zoka, ka mo sona wa ta'ala bosu kata ile onon o so akwaba ureke oyi dibenu ana ko mo sona wa ta'ala on wata o oh, mi benu torawa leso, so ana zoka, ka wa zalika li bayani tahqiqi kasbihim wa shiddati kadhbihim aw ka san be o ime hahi ene ile chi anai ka ile na kana ile swan ile chi awen anoi nyukata onai ka ile no no nyukata wa nahum kazzabun fil waqi wa nafs al amr yani kon ile chi awen ene umene ya se kare na wa ene le na ka to awo yani le na ka enye فقد أثبت لهم إيمان وأثبت لهم كفر بعد الإيمان أو هي يوا إبتا أيدا أو لمنا دارك أكا إسنا هيدا وإنيا وذلك لأنه قد يكون عندهم إيمان ضعيف أو كبوسيكا أن يدا أن أيدا أنا يكوكم لأن المنافقين يتفاوتون أو كمنافقين أن جهي أزي يعني level أن درجة أن أبى بابى فبعضهم عنده إيمان ضعيف يأتي ويذهب إذا إفاينني أن لني أيدا أنا يكوكم ọbẹ ìjẹnyi dọọrẹ na ìjẹnyi dọọrẹ dọ ọyọ kọnọ mọ nǹkan àmà ìjẹnyi dọọrẹ náà rẹ na. dọkọ maksud anallaha ta'ala kafarahum bada liman ok ubamba anaika anya ina anana bikọ ọmọ ọdún wa ta'ala ọwọlẹ malaka aka kahuri ebin ọwọbẹrẹ mi iman ọnà ndúlẹ ka huzaifa ibn yaman lamma su'ila an munafik ama ehose ama aka ama ehose kaya mal munafik sai munafik kọla alladhi yasifu islam wala ya'malu bihi ọ̀nà ọ̀nà ìka ejuwan ozore akomori ọ̀bìn ozore duwa ahịa ọka ọ̀lọ́nà e, okomori ọ̀bìn amma inu kọ́lan ọ̀yàtọ̀ ikọ́lọ́ náà ìka okomori e, ẹ̀ nìmẹ̀ dáìkì ànúmìjìwé na aka ẹ̀nẹ́ ẹ̀ka akẹ́nẹ́

ene do yomo subhanahu wa ta'ala ta ko adere ma do ke ne mu'mini do mori ke yuhadi'una allaha wal ladzina amanu amma subhanahu wa ta'ala o ke yebe no mori subhanahu wa ta'ala atana ka ene do wa ma yahda'una illa anfusahum enyi adanyenyi anaika e oiba wo me anaika ene wo ma wo enyi adanyenyi ne bi ni aka nwen wata amma ene ayi maani mɛ ene ya ene maani mɛ ene yɛ kɛŋwɛ ne bɛ ne yiro ka yɛ e, ɔzɛ na mɛ dɔke ɔsɔnɔ jumla ɔyɔ ne kɔ ɔyɔ kɔ ɔnɔmɔ sɔnna wɔtɔ an ka yɔhɔ de ɔnɔ lɔhɔ wale dina amanu wama yahda ɔnɔ illa anfusahum haalu min fa'il ɔkɔsɔnɔ bɛ ere yi ɛɛ lana yi ka ɛyɛ e, mu kɔrɔ yahda ɔn ana yi ke ɛyɛ e, mi bene ɔnam dure ke ɛɛ eh, imam rɔjihi dɔke yɛn sɔrɔ ɛɛ imam uh, muhammad alamin ibn abdullah alhariri ina hada ikon ruhu wa raihan fi rawa bi ulum alquran daka o iko na masana wa ta'ala anaka ki hodi un allah jumlatun mustanifa waqiyatun fi jawabi su'al muqaddar aka sana bi jumla sana sana kai bin iman dove asuhira usila na kai usana ko hure to he ka annahu qila asika ba ka wa kai ma lahum yaquluna zalik wa hum ghayru mu'minin samede ba kale ono awle manaika enlebe ko mori fakila daga ka yahudi unna allah wal ladina amanu ila ahiri ẹ̀rìn náà ọ̀yìn mánìká anáìkẹ́ mánàká ọ̀yìn síbi ní ọmọdé mọ́nà wọ́tàálà àtàzẹ̀ni anáìká ẹ̀nẹ́dọ̀ ọ̀dọ́ ọmọdé mọ́nà wọ́tàálà dáàsẹ̀dọ̀ká yẹni azẹ́nẹ́n ẹ̀nẹ́bùkún mórí ọbẹ̀ yẹni ẹ̀rẹ́ ọ̀nà bɔbila yi kɛnɛ dɛ kaa ni rare dɔki wa innama ahraja ala zinatil fa'il ɔkɔɔbɛ yani ŋo ɔmɛbɛ ɔdɛ ɔka ki yahdam dɔki yi hɔɔdi ona yani ɔɔbɛ ini awza ni fa'il lilmuballaga agobe eleyanon ɔyi kaa do tɔhi dɔka falaysa mafa'ila ala babiha yani ɛɛbi e, ini mafa'il yani ɛɛbi soso da nɔya wa ma allahi laysa ala zahirihi لأنه لا تخفى عليه خافية ọkọ̀ ibinu anáìka ẹ̀yẹ ebene lẹ́yà mẹ́bẹ́nẹ́ ìlú ọmọdún náà wọ́ta ààlà ẹ̀ẹ́bí ọmọ ẹ̀húrẹ́ tó àkókò ayé ọmọdún náà wọ́ta ààlà ẹ̀ẹ́dì sanáìka ọ̀tẹ̀yọ ọ̀nà ọmọdún náà wọ́ta ààlà tọkọ̀ àfẹ́rù kọ̀ọ̀lákọ́m àwẹ́jì harobe ẹ̀nìnàhó alẹ́ mọ̀bìdá ti sòdò yẹn ó wá títà nílẹ̀ ayíkọ̀ náà ìka wá kan nínú àwẹ́jì harobe àwẹ̀ká wá húrẹ́ tó hẹ̀ ọmọlúhìn náà jẹ́lẹ̀jẹ̀lẹ̀ lóhùn ono ye isana kai o te ina na kai o do ku sha to he ذاك ولأنهم أقوكاي لم يفسدوا هديئة بل مراد إما مهديئة رسوله صلى الله عليه وسلم يعني كأبا نسيكاي ألم بينهم ألم بينه أما أنس كن بينه أنا وانتم مولى صلى الله عليه وسلم كاي ألم من ما دا سنتم مولى صلى الله عليه وسلم يا كاي أن أنا إن أرنا يكادو ذاك فيكون كلام ala hasbi mudaf ọkọdọ bi ka ye ele yọ ikọnọn ẹlẹ nyeyọ yani mudaf ana ka ọyinan ka kọwlihin asuman ke ọyi ka ana ka ọmọ sọmọna wata ala ọka ka wasu ila alkọriya yani aha ẹkura e se yani ada ẹkura ọnyan kare amma wasu ila ahalul kọriya ọyi ko aha wọsi azẹ nana ka ọla inu koko lọnà àmọ ọyíṣọ ọbẹ ọnàmọsọnà wọtaala ọmọaka àti ìkẹkùrẹ àwùsẹ náà sọka àányi sanà ìka àtùkọlẹ ọnà lọkì sọmìnà ìka ayé họdì ọnà rasulillah wọya náà òbí ma azaharu mina islam ọkì ẹni ebi ní ntọ mọrí sọlọ alẹ sálàm yẹni ẹnyí ọntọ dáìka yìí họdì ọnà lọ ọkọ wọn ẹyẹ ebi ní ntọ mọrí sọlọ alẹ deya masubu ini isanaika ene to he selesu islam aw ala anna muammalatu rasulu muammalatu la abikaye ele onodo na mele mo zona wa taala o mo zona wa taala onu me kana bon min hesu innahu khalifatu fi ardihi ini omonaika e onto mori sallallahu alaihi wasallam ono bodo mi rasul yana le sotesun wonna te ko anhu don to mori sallallahu alaihi wasallam da kare inire yane ele ono sebe إليه مزنا وتعالى يعني كنت مولي صلى الله عليه وسلم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى أنت مولي صلى الله عليه وسلم أما كالا إذا كاي أقول كاي ليشيا أنا مكا أماني كان أنا سليبة أنا كالا وحي يدوم مزنا وتعالى دم مهي دوكان أنا ندولي كابلا ناسبة يعني إليه مولي سبحانه وتعالى بأوامره يدى أنا كمزنا وتعالى سبة ونواهيه oyi ana ko mo na wa taala o yala ma ibadihi yani lele orihan fa fihi rafu darajati nabi sallallahu alaihi wasallam ana mendure ke a ka hele yani awji an nabi sallallahu alaihi wasallam haythu ja'ala hadaahu hadaahu yin mo na ko mo na wa taala o sime evini ana ka a si a me yon to mo sallallahu alaihi wasallam ke ono mo na wa taala do ne bina ban ana mendure ko mo na wa taala akwa man yuti ar Allah ala tɔlɔlɔ na ana yi ka ɔ sa sɔn tɔ mɔri sɔɔlɔ alayi salam azɔn nɔ ɔra sa sɔn mɔri subana o zɔnɔn yaani ɛɛ eh, barakat abdullahi ibn ahmad ibn mahmud anamɛ ɛɛ eh, anasfe yaani anamɛ tafsir anamɛ sotɔbi anamɛ tafsir nasfe anamɛ musamman bimadari kitanzil wa haka'i kitawil dɔnku laasere yi bɛ ini ɛnwurumi eere yɔnɔ ka. يعني هذا يهدئون الله أي رسول الله يعني أنتم مولى صلى الله عليه وسلم ابن فهذا فمضاف آلين يعني مضاف ده ده نبي مضاف إليه أزمان كا دان لسه واسأل القرية يعني هكورونا وسي يعني آه هكورا وسي دوك كذا قال له أبو علي رحمه الله يعني أنا أبو علي أن ملك أتناوا أي يظاهرون غير ما في أنفسهم أنه ليتوه isana ka e ina e ni doki fal hoda izharu gairu ma fin nas ona we afi oza mobo yani ona we kai ono nyiti na ibire ni ama ana ka ozele ana to hela don na ibire ni doki umar mana wa taala dan ra ga ka omori aku dion to mori hele ene ka ebe wa na ebe no to mori sallallahu alaihi wasallam e bon to mori we ni ono mori mana wa taala wa me be no ka na wa wa ka qawli wa yasma ka ono oy kono mori ka ka e innal إنما يبين الله يد الله فوق أيديهم Muhammadu wọn wọ́n tààrà ọ̀káwéra náà ká ẹ̀ẹ́nẹ́ sí pledge ẹ̀ẹ́nẹ́ sí allegiance dẹ́sọ̀ ọba yẹ wọ́n tó múni sọ́ọ́lọ́ alẹ́sọ́lá ẹ̀ẹ́bẹ̀ wọ́n tó múni sọ́ọ́ ẹ̀ bàbá ọmọ ẹlẹ́ àbá ọmọ ẹ̀ yàní Muhammadu wọn wọ́n tààrà ẹ̀ẹ́bọ̀ pledge jọ̀nà ọ̀kàtẹ́tẹ́ aná ẹ̀ka ẹ̀ẹ́nẹ́ ẹ̀yẹ́nẹ́dọ̀tì náà anásùnrẹ̀ tì náà anájẹ́ tì náà wọ́ Muhammadu wọn wọ́n tààrà ẹ̀mẹ́ká náà yanubo mọ̀sánà wata ala ọ̀yẹ̀ ẹ̀bẹ̀ bó bẹ́ẹ̀ ni dára yìí ka wakila ma'ana dára yìí ka otuman yi hodi ọ̀nà allaha fi zamim li annahum ya zunnu na anna allaha anna allaha mimma ya sai hoda ahu yani en ọ̀yẹ̀ ka ọ̀nà ka ọ̀nà mọ̀sánà wata ala ke yẹ bi na mọ̀rin ọ̀yẹ̀ ni ọ̀van bẹ́ẹ̀ ni ọ̀yẹ̀ ni àrílẹ̀ ni ka yẹ ọ̀zọ́ nyẹ́ngu bi na mọ̀sánà wata ala ẹ̀ ma nìyẹn dákò hadha misalu ya kasiran li gairi isnẹ́ nahu ya oke ọsọnọ mbele anaghịkwa ọhụrụ abe ebe n'aka ne ebe na ebe kene ehu na ndụ aka ọrụ nọ ma so ya riri nọ dọkị ara ka ihe dị ụnọ mma yani ọyịka ọnaghịkwa ebe ka ake elebe na mmọrịsọ na wata ala yani ọrụ ebe daike oyin mani ka domo sona wa taala ka enyo nai ka en nebeni ake enwe no wata doki walam yad'una iman kazibin wa ma man fahum yani es kono sawe anyi ses ka ono ka heido ka ana wa qad quriya ihadi unna allaha wa huwa bibayani liqubul aw mustanif ka annahu hukil okay oyi sawe ana komo sona wa taala o sawe ka Eh, en ihode unamla ehuna aya na meka oise aya anaika ye aya non obe daika eze ya ni nyike aje ido ya ni oije anaika aje ina aka ni aya no asizuka wajibi obe doki ana beka ama ke aya non ehuna nika eh, eh aya na ka ay ka anu subhanahu wa ta'ala ka yaquluna amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin yuhadi'una allaha wal ladhina amanu okay ay ka ana ka omo subhanahu wa ta'ala o mani ka ka enne ka ke ne do yo subhanahu wa ta'ala atepo yo dilema na subhanahu wa ta'ala dakwa ma hum bimu'minin yani ayim azanen enne be ko mori yuhodi odo musman wa taala do jeini ayono do do ka kai yuhodi on allah wal ladina amanu so ana we ka aya ni ko ba be asi ka wa musman wa wa ka ke wa ma hum bi mu'minin yuhodi on allah wal ladina amanu ene we ko mori ana we ka e e be no mori oron tan ya like example of ka ora ke ma huwa rajulu kadhib yani ebu jonoro obi anai ka ejete yani oime ehahi anai ke anyi oije na ono yani ana sozo ke ara anyire anai ka asebe ono ora jete da domo subhana wa ta'ala do saba sura ibeka yuhadiuna allaha wallazina amanu eyebe no mori subhana wa ta'ala atadeni anai ka enne ka kana doke wal hal okay

oyan oba rebele mabetuwa ana da mazo na wata ala da ko la ya heku makru sai illa bi ahli enya na azana kai e me to dibi e to dibi na ene ya me conspiracy plan no dibi ana ka ene enye enya na re se tora re so ka ena ka e ya ma ba doki fa yaftadahunna fi dunya bi itla'i allah nabihi ala ma abtanu

قال دمودا دا دوا هنا مالذي دا كان تو مولى صلى الله عليه وسلم كون تو مولى صلى الله عليه وسلم اسورا يقصلا يوا اسورا يجي تكوتين تقول يكون ما صنع وتعالى أنا ما نشابك يهادئون الله والذين آمنوا أي بإظهار ما أظهروه من الإيمان ما إسراء الكفر يعتقدون بجهلهم أنهم يهادئون الله بذلك أوكا إلي أيهولي تهي أنا إكاسوهي آه، إيمان atana ka enne sete ene arumaye yani ine wele ana ikona bakamaon oke enne nyoti nakida lele arumaye nono kaye yani ene nyangu bino mo subhanahu wa ta'ala ijana manamen zako ana dhalika nafihum indahu kaye oyi mani me ana ene mani me oba maifane yani ido mo subhanahu wa ta'ala wa annahu yurawiju alai kama qad yurawiju ala ba'd al-mu'minin kene nyangu kara yete den ko ba no mori subhanahu wa ta'ala asman kan mele me ko mi da nyere kai adenen anyi oiza anaika enen ten ole enen ene ere e amen yani kai ani le mo wa ta'ala mele ya dɔk wa na zalika كما قال تعالى أسمع كما سبحانه وتعالى أما شابين سات المجادلة كيوم يبعثهم الله جميعا يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون na mwazona wataala ona asaben ke kuhe anai ka abase hadha kwete abada bimbim ihana de ya hiku yo mwazona wataala kama yahlifuna lakum asman ka emela hiku ni kai ele anon anon meyan asanon anon meben wa yasabuna annahum ala shay o kade ni ro kai banyi sanai ka ene resulanen nemo mwazona wataala ala innahum humul kadhibun yani azenen onire che even ana lulu mo komo sana wa taala o ọrụ ahahi ila ene isana ka ene sana ka na wa ma yahdauna ila anfusahum yani o ma ne me ana ka e e na me enyo ne ibini aka nwe na wata ama wa ma yashurun enne e. ana lulu ka dero ka ba go yani e ka ohwe na na sawa na ma go ya ne le yako ma yadauna ila anfusahum wama yasurun ay wama yagurruna bisanaihim hadha wala yuhaddiun illa anfusahum yani enwe bilene ya man ana ka eje ay na an roban le zanan da je tina san eje ele ben lan yosa da le ke ben ko yan yani enyo na ka owe bin ebinen no no enyo no nyam konkora tu aken ama wama yasuruna bizalika min anfusihim en wata ay kanele no ne bayan ana ndule ke ene kira enyi ay kono mo sona ka inna al munafiquna yuhadi'una allaha wa huwa hadihum mo sona wa ta'ala aka ka aweri munafiqen awela na ka e menyi mosa innal munafiqina yuhadiuna يراءون الناس ولا يذكرون بين ذلك لا

agoda de nere da de kaka ah otamono aha kusala ah ban ife is kaka nama zona wa taala lako ya wala yazkuruna allah illa qalila yani enne tamayo mo zona wa taala en oime anaika e baba ma bo e bichi yani oy tamayo muri yani subhanahu wa taala inu mekiki aben yani tira so da ene ini ara naika atamayo ah, mo zona wa taala jama subhanahu wa ta'ala laka muzabzabina baina zalik e anyele ina kana iyeba enyi ni yonon de enyi ni yaso e yaso enne yonon dure ka eze yaso onoro woya ijo le kuze wa le re to holo nama subhanahu wa ta'ala laka ma yudlilullah wa nama subhanahu wa ta'ala ogu walan tajid lahu sabila yani ozi ono da wa tora do ni ohore hara okukubere yani gas omo na wata la o choda ni kwere o duwe kuro do no oro paraki ona le hadisa na ko ben sahih muslim ini hadisi abdullah ibn umar radhiyallahu anhu wa kana nabiy sallallahu alaihi wasallam qal annabi umul man wala dole ma ha qala kaka masalul munafiq kama salil shat al aira baina al ghannamain okay awere apeju munafiki boy asman ke ateme anaika anyi wune ana aka ni idebe ba nwolele ta'iru ila hadhihi maratan wa ila hadhihi maratan ejanyi do nyelen yasa ejanyi dai kai yasa nyinan aye ko idha han ohine idha ile ta tare idha re ko yan dalaba ini hadisi ana ka awani buhari wa muslim ini hadisi abi hurairah radhiyallahu anhu kana nabiy sallallahu alaihi wasallam qala ki bagani be ka kai inna sharra an-nas zul wajhain ana ka ono dibi hunadan iye bonin daki ha haulai bi waje o shi so dos na geresa wa haulai bi waje do shi yonon dos na geresa yani ijo ni ragoso do hinewa ijo lebi yonon dai kai e, ile ne hinewa kan fa wa yadur ma muslahatihi yani on be ne jisi ana ina no ire nan fa ra inda muslimina tama fi ma indahum ana o le nu ko ene da wa wa isana kai o waila o mana ya azharu sahatu wal adai do hure to he ayudu yani oizawa ana ko zawa onebe kama qala taala alma ko subhanahu wa taala ameka kwa minhum wa minhum man yalmizuka fi sadaqati fa in urfu fa in urfu minha wa in lam yurfu minha

ama atɔ kɛhɛn ɛnɛ ya kaka ye ha ama atɔ kɛhɛn na mɔmɛ ama e a yɛrɛ sɛ hundred thousand a twenty thousand kiri ne wa pɛm ɛrɛ kɔ yɛrɛ a na bi ka ɛrɛ e b'a nyisa sɛ yɛ ɔyɛ e kɔ wɛn lam yɔtɔ min ha iza hum ya sɔtun ijɛ nɔ da kure ka rɛrɛ ma lɛ nɛ ɛ ale kɛhɛ kure kure hundred da ka ay ko anyi ina da anai ka anameyan ana ka fal munafiq fi kulli ahwalihi yahmilu fi qalbihi adawat wal bagda li ahli al iman aka weri munafiki ina abu menne e ni bana shoti nai o idurai ato yin herara yan yanai ka enne do because ana ka ewa ko muri oboro we do ka wale ke do wadaya oye ko ato ke ewa masore kai e ke hana tuan safa go wane tuwa wo ai kona semen asai kai barion and munafiki na-esi izazu na ye ọ ịzọ dị na enye nkwụkwọ ntu a ọ na ịzọ dị ọdọ ekele ọ na ndure ka ye da masọwụrị ka ike ọdọkara ebe ozi ka orichi ọna ndure ka ba agoku buhari izo buhari a dị ka ọ dị ka ihe dị ka dị ya ka akọ na aba abịa kwa ụwa dure ka enwere basa njọ enwere sulilamido and their life oye ko because aye ah, ka owe o halawa na tete so ano me aine ana bika wa doka amilela yani isanani asa gari da ga he won wo do loryo da kwote ele kuru wa en ne nyanwuryo ona de ana bika mumini na na ka en ne do na ka ka wa do we masu wa na ka wa do we haki ana ndoke awela na ke munafiki ni eni be sile akoro oye ko awo de ya be yechu yeten ahanye ahana ka enya to wa hore la la ke ne iza be amen doke kama qala taala ana kama zona wa taala me la shabaka intusibka hasanatun tasuhum tauba 50 إن تصبك حسنة amazana ara oke ana ka euno komori anyi oiza ana ka a ka anyi dole ka o bayodi wa enei na because enes ka e anyo iza na ka o tu bes ka wa ino hala koron ana me amazana wataala o me mere anyu meda ekronon ya limarka da hulu sunna ya hono hala non dia hono son ana me dure ka umu zona wa taala o da ba me ka ahi a hiya amma ila na ka ore tiya me dure ka ere ye cheche ere ya masore ka ye ejen ana o da ya muwasin na wa ire because ere ya ka ire no mo allah rasul ka anya da na ka ere ina yo duna e ya mitu abaso me umule na do wo na lọkị ama anaghị ka anyị musiba anya nkata anaghị ka eye etu otu dịga ka enebi ire eni ije elema dị ije ọnụ ije siri ire eni na-eke ije n'ebe ka kene kene ala kwọrọ ọnụ ọyọ ka ọ ka ka e ya ka ọnụ mede ndị teki ọkụ ya ma hụ tabi ya ehi na e nkata anaghị ka otu asanyu mono se vengo ya azenen oda kare ye ni yeku ana da da kwa ma zalika yad'una annahum yuhibbuna kazban da yan e claim kai ma sile ko mo sona wa taala o sile ne kene sile o sile ile ya ne bo sile da da kwa buhtana da wile wa da wile na kai ne da wa idlalan agubi o me kai o ko mori ye ni la طيب كما قال تعالى ويحلفون بالله إنهم لمنكم ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفقهون نعم أوكي اي ku kaida wallahi tallahi emre una rusonon medak weda kare kuma mai zan ere o a bi shehu bi dana kure ko battery da zai yere ko ba ko a hun ka a anya shehu nya o kono kure ko ya na ayo ya ye ko yal munabi ko Talahi Bilahi Bilahi a wallahi tallahi billahi summa billahi Ka ị gwamahu minkum wa subhanahu wa ta'ala ene ine wao oyo go ome ga gwamahu bi mu'minina we newe ko moli ene wao ne ka ebe e e na e ya ba ba ni se yesin ere ere ya ya tada na ga anwa heo ne ai na no na ga wa na me dake wa ma zalika fatarahum yawallun ahlul kufur min al yahud wan nasara o kada mane ya engri mi e na kan re uno yan ije ale ni le yasaje o wele wa ken ne za wa onene ya na na kana kama wele in yahudi an baba ko ko on re nasara an baba wa didul muslimin yani against ko moni ele ya teri petition kani e chere na nguni police de chere na nguni soldier de chere na nguni ss e zo chere na vigilante o ko na dawa wele ai chere onye gwa abasa wure na ya mee ama ije ebe aji ndị ahụ ịsụ ụsụ ahụlusu na ejidurin ahụlusu na ebe dowa akwa ya yin yani arụhụ na wa ya akogo ya na makogo umure na oda wako ego na hmm. ana abo choze ele ka kogo abe do muri otenyo da akogo na obo me ayo do muri na obo no na otu ana ndo mazana wa ta'ala doki enne ezenai kai eurwa misonya ahanyi se tu enne eiza do veza maiwa oye go ahanyi ahanano de ka ho azman ka anya na huse kai eh ajuma tenene non anyo do shohi kene ka anyi juma tenene o ka anyo amen na makwa ije na akwa na ni zanga won enne wala de kidnap odan wallahi every every trip I have car kidnap other. Yeah, my water. Ọ̀rọ̀ náà wọ èdè yín sùúrù. Ó ẹ̀kọ́ ní mọ̀rí ọ̀sẹ̀ jẹlẹjẹlẹ ló dọ́mẹ̀ ẹ̀yìn ní ìzìn náà lórí ka ẹ̀ e, àbá èdè e masóòrì ka ẹ̀ àyàn ní àmẹ̀. ya me e ada

محمد بن وتعالى أو كعنم أنا من دولك وقد فضحهم الله في أكثر من آية قال تعالى أكنا من دولك وتعالى دولا تسلي أن إن آية رضو ألم ترى إلا الذين نافقوا ألم ترى إلى الذين نافقوا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم لننصرنكم tọrọ ilalezina nafaku an ka weerere e e ni ɛla ka munafike bɛɛ mɛ ni musan ɛ e ma ka ye ɛ nyalɛ ni ina na ka ye ana kama wɛrin ini ɛ na ka asuwe de ya ka kɛ ana bi ka a dɔɔni tɔhɛ lanahurujan na ma akom ɛrɛw na tɔhɛ ana ka ni muhammadu sallallahu alaihi wa wa ma ka ala ye ka wa tɔhɛ ni ɛrɛw ni ya ɔbɛn wala nutiu fikum ahadan abada ya ba sa sa da nyanyi inire ya ne fa doka wa in kutiltum ana ka ko nure ko lanansurannakum yani ya mogo wo tura nure sun domo subhanahu wa ta'ala wallahu yashhadu innahum lakadhibun domo subhanahu wa ta'ala okonomi binu kai azenen onile cheren abere ne abumo oro oro ono medure kai yani munafiki ene gbogbo ohun ene dahi hun ehun na ma yira den ene da ka geke aje mala ati age age tawa tawa oyego amma eje osu ka ge nure ka ọrụ ọrụ ene ekwene travel dọwa na aka a bana nye employment na so ya ana ne mazmuna wa ta'ala dakila in uhriju ana kai enne to he la yahrujuna ma'ahum enne ya to he rowa ona support house an dai kona kumene mele la invite aiza aiza kai jaji ni le nyam kana je amma ije yo gare ngo le le kai evelen pm esralema ana ne mazmuna wa ta'ala dakwa la in kutilu aya ni wa ko wa ile ko la ya enne ano igwa wa oye eh, eh, ko e ya ni sona le do ro e ya le ni ke excuse su ana ndo mo bona wa taala daka wala in nasaruhum e eh, wa to he de kai e na e be ni razin ama bona la yuwalluna adbara o ya ni le ka era kwa kweti biko munabi ko le ka wala nya tete ba sha o shoka ah ona ona biko o imani so wa na gelo mori ana ndo mo bona wa taala bi yeji si sun la yusarun awele monno dure kai isana hyogowo eze eh, nyo toro wa taala da me seme domo na ko ere no ne na e ya dorobo e ne mo ko mori obolo den le shen tna aka no ko mori de yebi ni na kai e ya mo na ere da ana domo zona wa taala la shabaini asakaye alam تولوا قوما غضب الله عليهم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا اتخذوا أيمانهم جنة فصدوا عن ta'ala onon ne ban o kan ka wele azen nanai ka e bere wa zata qauman ghadiba Allah, alaihim irago anai ka o mosbana wa ta'ala ole jwai hiwa no mosbana wa ta'ala da ka kai ene ni rago no den nere ina ne yani e no bna kana ona dule ka anai ka e ore ami sunna dule ka wa zai komori e na wa ta je dule ka e na form alliance with

daga ka wa yahlifun alal kadhib de ye cheche de ya he kureche ikwena ka evenyo ka in fact e koronon ela masore kami suluhu da kini no suluhu ho na zika e, banye ne misuluhu na ana da masona wa ta'ala de mana he kureche na en ne ye ene da zakai e anya na ske te tinyi anya na ke koro nya ya nete anya na ske koro nya wara ele na ka enne do yo nto mori sallallahu alaihi wasallam se da suza iza de je to hana ka e o je to because isa na ka o kwara ba be ono bi sunnan ono de abdullah ibn mas'ud takal jamaa ma wafaqa ala alhaq wala kunta wahdak isa na hi jamaa ono wa na ka o se iza iza o da ka le e o nyara o ino iza iza non ana ndị mọsọ náà wọtaara enwere imi ara náà na ẹ e, e, e, ma ne ya ana na ẹ nẹẹnyi dẹ jẹ eyiye sọ ẹ na nan ọmọdé náà ọka ọkẹ lahum azaban shadida ọnà ọmọdé na wọtaara ọnà na tẹnyẹ ọtí tẹyẹ wa òya ọ ka a ŋaŋaŋaŋ ndo mọsọ ọ da dibi da dibi wa na ka dama sɔnna wa taala ka imani ne kɛnɛ dɔw ɛnɛ za ɔye dɔw ɛnɛ kɛnɛ dɔw junnatan yani asoguba fasadu asabilila den ne se hɔla hurun do mori sɔnna wa taala dule ka ije de kɛnɛ na sunu bɔlɔ ɛhuna e ɛwɔ e ɛnɛ e kɛnɛ bɛ ka ka sunu ɛnɛ la kan dɔw la bɛ na dɔ ka anyi de jɛ na mu se ɔna na dɔ ɔna na wura ye dɔ ka Eh, ide na wana nije na nai ka be ka chile dan ije na nai ka ana na ema men ije na nai ka ene ya wo sa ene ya wo dan ije na nai ka ne ya mo sonu ije na nai ka ne nyile de bi eh, ene ma do banyola asi ka be do banyola hunai wallahi ha be da do banyola yon bi kosan hun won to mori sallallahu alaihi salam di ya me do banyola di ya do banyola ama na ya ebe abi shiriku yeba men أو كنتم مولى صلى الله bụ وسلم أو كنما بوئستو لأتمم مكارم الأخلاق yani a ah, kuma kwete ke biro kuma kumi ma wazete ma mego ya da da zinere ona ndure kai aibi al umma yon la nakra sunna illa nutabbiquha ya ba ki sunna anyenye a ka ise mukorome as far as kai ukata yo iza ona ndure ka anadi yanwan odaka we kurenye da da enye lemme as sunna omozona wataala go kayele tenyam kaya me dure kay enwuri misuno no omozona wataala oro edi ame ohioze agukonto mori sallallahu alaihi wasallam o shada watu wa kusala hioze dire ko ya odi akwo dan yo lebeze yi onto mori yo kuju melele dim we akoro no nen lele wa do challenge ai yo lebeze yi no melele ko oye ko biko isi ka ya mọwọ nọn ọnọ mendure ka ya ọnọ ije ile swanin amma anyị ọ na ka enwure ana ka eworo ka enyi inani ni acclaim sunna ana lema zana wa ta'ala lakifalahu mazhabun muhin anya ah, wa uya na ka na ka wa wala neten ana lema ta'ala يكي أنا أغا إقواروا الله سبحانه وتعالى لم تغني عنهم أموالهم ogbe nnono ekehe nnono ọba mọgọwa iwa yani ezeru alhamdulillah anyị ahanu ya mgbe aja ezeru kai sa ese na enye nwume ehe ina aka ne kwara dị akara dada ahụ ana ndo na wata ala ko ba ogbe ugwe na ke abika ezi ana ke nen ma hunu mo na ala nye anyị. ana ndo na ala dọkịrị kilimi ada ana ka enne boya iri mele ne enebe yani enwuri ne enebe ana ka enere ana na wata ala da ka enene ebandela ndai kai enele jahannam no enan eba ya nazna porun sakaba ule ko mozo na wataala o somme dureka aya puru wa saru tauba ba saru muhammad sai sunu no wa ile do chaya heta gumu nabiki agoya e ona dureke imam qasimi al malasha wa inne e, tafsiran tafsirul qasimi musamman mahasin tawi Daa ka aiza ka amadu wa taala o mani jiwe munabi kene agobe asona bazi asoko mori na bazi ni rene fayaqau bizalika fasadu arid agoko abo ya de ye na munabiki that they take necessary precaution about them okawa meka etodu abani min adam itirad minhum inikaye okomori ye nesele nwe no hono bene wa min itikad imanim ati isana ka enel tunai وهم كفار في نفس الأمر أو من أيك إنه منون يعني كاولي بدلك كان يدوان يعني لك أكو سلام دك وهذا من المحظورات أصلا إنسان أيك أكو إنه أن يزول بأهل الفجور خير كويلو كاي أذب دي بيدو كرايزابن ويا تدور وابت تدور كاكا من مدوي كنا دونان dok awre oh, mana summa ina qawlu man qala kana alayhi salatu wasalam ya'lamu ayana ba'da munafiqin ka onto moni sallallahu alaihi wasallam o oh, ya e final ini munafiki do man ya wa hure tan inama mustanidu hadithu hudhaifa ibn al-yamam okele nabe ngoya daka a ah, ni ni munafiki ana konto moni sallallahu alaihi wasallam o oh, man ya wa adana sabe ngoya ah, ona hadithu hudhaifa ibn al-yamam dake fi tasmiyati ulaika arba ashara munafiqan ini oyehewa elenene anaika ene eh, ulena ka munafiki even eh, asma ila ini tabu, tabuk amela kule ku tabuk alladhi hamu an yaftaku bi rasulillahi sallallahu alaihi wasallam fi zulma ilail inda aqabati hunak yani anaika en ne nyaro kene wonto mori sallallahu alaihi wasallam yani ini etohori era ho e ma pala ini ahanaika o bi ahanaika ozabe ndoba hananate ina kana ataba doka en nele roka ele mekira kome ene sira ko mi reke dan lam um, hori sanyon to mori sallam no mo zona wa taala lam wa hayi ka on mori sallallahu alaihi wasallam amana ya ka anyala no mo zona wa taala me ijon to mori raye do me ka huzaifo ya ka amana nyala ili mele ne munafi kevin ona men ati elanabo ini oikono mo zona wa taala ona kaka wa mimman hawlakum min al-arab munafikun ina na ka ene karaw ene ane arbawa anyu munafikun wa min ahli medina maradu ala nifaq ene ani medina anyi aza anaika ene wale mani ni munafinchi anaika munafinchi odigaben ana ndo mazwana wa taala ka la ta'lamu e wonto moli sallallahu alaihi wasallam wayawa nahnu na'lamu ya yawa sanu azibuhum marrat marratayn marratayn يردون إلى عذاب عظيم أما سبحانه وتعالى أوكي أمولي من آذنن إبا صدي عروا وفيبا يعني مرتين أول من دي سبب وانن ونائكاي ويونون ويودن وابن أنا دوما سبحانه وتعالى almaki mamu kasimi ɔmɛ sɛbɛ lɔra sɛbɛ ayasa ɔnɔrɛsi mi ɛhayi أي كونوا سبحانه وتعالى يهادئون الله والذين آمنوا وما يهدعون إلا أنفسهم وما يسرون ثم سبحانه وتعالى لا شرك إلا إن لم ينتهي المنافقون والذين إن لم ينتهي rahman bana wa ta'ala ọka ka na be ka meta yani ena ki ana ka enne na enne meta ne na na walladina fi qulubi marad na ka anyi ina ene oko yani ku munabi nchi enne munabi ki amma anyi kwa na ene dako wal murjifuna fil ana ka ewon umar sana wa ta'ala oba me ke won to mori sallallahu alaihi wasallam wa hure to he wa ana ka da ko wa ile ko ana no mo sana wa ta'ala oba bele mo no summa la yajawiruna ka fiha ene ko wa ya pe ene e ti medina e bu metian to ke fa fiha dalil o ko sana sa allah annahu lam yagur bihim wa lam yudrika ala ayanihim ko mori on to mori sallallahu alaihi wasallam o ze me ka o ata ke ni da ze me ka o ye abe bi alache wa innama kana tuzkar lahu sifatuhum yani anani yonto mo lisa salam yani obi ka apejuwe ayani o e, amma anyi fa anai emekene mele no da me konto mo lisa ala salam oyen ana ndo mo wa taala dawra shan suratu muhammad ka wallahu nasha'u wa law nasha'u la araynakahum fala'awtahum ni zeye iyanira e ka ye ewo ntɔ mori sɔsɔn ati ɛwɔ e atasa bia wele wa e na bɛ kɛnɛ da ɔda ale ka yɛlɛ na bɛ ama ɔba yɛ wa rere ni yanni enwe bi lɛlɛ yɛ ɔba mi wa wa wa fi lahanil kɔl ɛni rɛ yɔ katɛn katɛn ana yɛ ka ka ɔnɔ ne ma sɔn na

kaka akweke ezenski samedo na eme kontro mo so salam oye oro oro ene agobe asona vezama ya daike oreka orono mane ya dureka ijara ya do kora hanne okomori ije ne na aka no komori amma mo zona wa na o ina wa na wa wa yaqtadi al hikma ani wisdom ana ka o ina kama na wa an dureka tanaya ene ne onto mori sallallahu alaihi wasallam o reba wa yani abe ele reba wa konto mori sallallahu alaihi wasallam o banado nya do wo do kumu nabi kabe to ke kala ile umar radiyallahu anhu aki akai umar muri hinaira akraha an yatahaddasa arab aki o ya yani to mori sallallahu o ya kai an yatahaddasa al arab anna muhammad yaqtulu ashabahu kanne muhammad sallallahu alaihi wasallam da zanna na hadith lam la na ko do an ka wa azai na wani ana ne ma kuba ene kuba ya wani wa eba na baya o anana ka ka yi anni muhammad sallallahu alaihi wasallam o oh, wala yani na sabian dak wa ma'ana hasyata an yaqa'u zalika tanfiru li kathir min al-a'rab an duhuli fil islam yani to wani sallallahu alaihi wasallam o oh, man na bawa eba bo kai urubu rebe ni ni enwo re katam katam wana ka eya me yastahiqu an yaqtulahum aw oh, yani borokai e, awwa amonto mori sallallahu alaihi wasallam ore wa ba me akobe asome kanara arbawa ana ke yes kana islam ere konto mori o oh, mana woda e ebi ka huri abi ka huri awo oh, no yoda asabi ana na kana do ono wale male ko da kai ajowa be sọ́nà mi dúró kó tó mọ́rí sọ́ọ́lọ́ rẹ̀ sálá ẹni rẹ̀ yẹn ni ọ̀rọ̀ ọ̀rọ̀ dọ́ọ̀ kàátọ́ ẹ̀ nu ọmọ ni kàátọ́ ẹ̀ káyè ẹ̀rẹ́ ọ̀nà àánú àádẹ́nẹ́mẹ́ ọ̀nà mi dúró kí ọmọdé wọn náà wọ́n ta ọ kaike enyi emkata imu na binci yani anaika alen e ya se tohe enyo no ba be zamai ake enwota ana doki abi asubu abi ibini anaika eneme oba ya pewa doki yani anna gururuhum bakiya ma'ahum hatta fi mawqif al-qiyamah o ka awere asubu oni munafiki ame obo anaika e ame de ya mi ere anaika ibina bin yani o isa sawa ni duki ija ajo jo mori eko ya mal kiyama to ka yahu musbana wa nasallallahu salama wal afiya yahu musbana wa taala o iha ene an katane wa zannu anna kawnihi ma al mu'minina fi dunya yanfahum de lo ka o ya anai kae ene ya poko mori ene e honon yani oba ma ifane yani ene eko e, ya mal kiyama bihaythu yakununa ma al mu'minin yawm al kiyama ni duki kae eleba ya poko mori eku yawm alqiyama wa qad sabata fi hadith sahih fi sahihain akole he bada in hadith na ko jetere en buhari wa muslim bi haythu yakununa ma al mu'minina okay wa gairuhum atanawa ana keben anna allah ta'ala yaqulu yawm alqiyama wa mawzuna wa ta'ala awaka eku yana ka ba se ko da ko ete litatabi kulla ummatin ma tabul ka abe ila gurin rinyi en ne sa sa isana ka e yani umma ina honon isono e wa heke kuhyo do wana faman kana yabudu shams ya tabiu shams ona ikaye o he koy do sa soy dana wa man kana yabudu al-qamar ona ika asa a he ko he yatba al-qamar do sa so wana wa hakaza yatasakkatuna fi an-nar o ka no meben e man sa sa wana de ya hore ba hinira وتبقى هذه الأمة دافبي الأمة فيها منافقوها يعني أمة نبان منافقي أرنم أرنم أرنم كاي أرنم موسى إلى وين إيه كانين فيقول الله تعالى سبحانه وتعالى لكن من من تنتظرون ẹnu jeezi ni fayakulun da kakaye nantaziru rabbuna ya jeejo ọna anaika ọna wadari hain فإذا جاء ربنا عرفناه كجوم سبحانه وتعالى أو إباية إذ قد جعل الله لهم علامة سبحانه وتعالى كما سبحانه وتعالى أو دلا ميوا إسامو وثبت أنه في القيامة يرونه أربع مرات أكو هي بتا كو يوم القيامة أكو أنا صادق يعني أكو مولي يعني إبي سبحانه وتعالى إن أبينا وأنه يتجلى لهم في سورة الأولى أو هريت هذا وإن أتري بابا ثم يتجلى لهم في سورة غير سورة التي يعرفونها يعرفونها أو كأول من دوم الله وتعالى دوم لما له هريت هذا وإن أتري أنا كاي أبا ترى أنا كنا فينكرونها دي نيو كاي دي رجعت ويقولون لكن أعوذ بالله يا بويس للمولين هذا مكاننا أصنع وحنا كيا جن فإذا جاء ربنا يجوم لنا ودري هاي يجوبه عرفناه إباعه

fayatajala lahum fi ghairi sura allati yarifuna fayankiruna dele ina cherana ka eba cheran de de ni ka ebon awle mono dole dole be ini achere osa opauta fayajuduna lahum ina mono de ni le kai o mori ye ni elena heke oke jonno de sibe kete yo mori ono fayadhhabu almunafiquna yuriduna an munafiki ene agoka ene hanan eirowa oduru inu malazin eirowa tarisahun eirowa shawel eirowa nalinun de kwa ka kene nyima ni hunawo oke ene na kene na sibe kete ene na sibe kete fa zahara kullu munafiq tabaqan fala yastati'u an yasjuda wa taala do bo me yanda ko yani uma yaka yani in etuku no taw now yani ina ka no taw a ni joint da na ka do me ka we nyangu nyima yani ile mao di vertebral column danyo me danyo mo me mechen yani hyono do mo tuma wa taala do me oibro nya e ni na nyangu nyima nan okay en lenu ka to di begete قال سبحانه وتعالى أنا مدوم سبحانه وتعالى كك يوم يكشف يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون Muhammad subhanahu wa ta'ala ake ehan yawma yukshafu ta komulu anon ne bana tuna ba ake eko yana ka yukshafu an sak a huo kozi yani a huza kole ikoro wa yud'auna ila sujud da hewa ken nabi no isi bikete fala yastati'un en ne ba nyukata isi bikete yani eko yana e ama ya ni munafiki a sibe kata ka na ka kusala dole ka ore yi chekun dai ka ah, da gwewan o hewa ni hakura ayi kusala da ma honon lebe don leka on me ya ni o ahonon no so isa lo tu wona akon na ko kuma na ni bile ni umisala ni bile ni amma ko ya malkiyama eh, o anda mo na wataala ihe no anwa himbule na wala la nyame ne hana ne vele dule ka iye ne ne ihe no da ya hura ne yani abisana he oyiba na te do karawa jabuzi ana mdama sana wa taala sako wakad kanu yud'auna ila sujud wa hum salimun abdillahi huwa kai en basi bikete eno monaika en lafi yawen eno monaika zawa sezawa eke na kusala eno mababe e akwa amada kai isala na ba ko yurawna nas wala yazkuruna allah illa qalila yani anazirewa iyo zirewa den ne ko iyo zirewa de ba be a ejani en ne ko

an sɛmɛ arjira ahu ka wasu bɛtɛ ɔnu mɔ nɔ ɛwuri lafiya ɔbɛ ɔnu mɔ nɔ ɛwuri katɔtɛ mu ama ɛnɛ yi ma bɔ ɔnà ndúlẹ̀ ke islam ibn taimia rahimahullah ale ini ɛnwuli mi rɛ ɔnɔ dɔnyɛ ne kala yi bayani kitabi lazim ini ka bayanu talbisu jahmiya ka don yana kurebe in en wuri milana don ko ho kitabun azim fihi mabahisu azima aku wena wada mwaben anai ka anye research da mu oyim kurebe anai ka da mu anai ka la tujadu fi ghairihi min alkutub wele ini wasa anai ka e wena don wal maqsud obamba nanye le no be kai anna almu'minun mu'minina yarawna rabbahum fi mawqif yawm alqiyamah arba marat o ko mori ene ebe ro mori he ne ene ikata mbo mori ene awi jana je ku yamal qiyama opena wal munafiquna yakununa ma al mu'minin awel munafiqin eba ya bu ko mori li annahum kanu ma hum fi dunya agoka ene ya pe wa hanan fa yakununa ma hum fi mawqif al qiyama eleba ya pe wa ene ahoy je e ku le ma doka suma ba'da zalika aba bele mono den aba bele mono ka ene mani je yantalikuna oko mori ya ne baro wa ma ahum no dure ko ina anaika e ana enri e to oyeko e ma na wo dure ka benri to we ya ne aro se oyeko ona wa oyeko na mo na wa taala ona ka yawma tara al mu'minuna wal mu'minat yas'anu rum baina aydihim billahi minash shaitanir rajim يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم بشراكم اليوم جنات الأنهار من تحتها الأنهار ọ بَيْنَهُ بِطُورٍ لَّهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ الرَّحْمَةُ وَظَاهِرُهُ مِن قِبَلِهِ الْعَذَابُ na na wataala akakwe na anaika uwelewa okomolihi onyene at okomoli onaro ati onyene ka etuwi aw maana aruse aw jenene yasa nuruhum bayna aydihim dure kitu yelanye etu yono aw maana aruse na dan etu yono dore yi eyi akaha o bolen dama tona wa ta'ala dok ayohi na baune enajin lele aljanna anai kai e siruwan yani oku ha irenye ene aljanna no eba ya ya nan

دومون سبحانه وتعالى ما شاء كاي اكو يوم يقول المنافقون يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم فضرب بينهم بسور له فضرب بينهم بسور له باب باطل باب باطل فيه الرحمة وظاهره من قبله العذاب Muhammadu bana wata ala oke ekweghị na ka munafiki ọ nọrọ ati onye nene ebe aka ya na ka ene dọ ya ni sai sana ka ebe aka ebe aka ka unzuruna jezi nini awo ka ere ni osimi inu ma wo ere ko morihi da na leta e ya bele da leta e worin ka jezi nini di ya se de ere si leta di ya nyi hu ni e ya no no agodo no le mai fa ne di okomori ane ka awa ka bare mane ne nere maune duwe ne cheto we izo ka eto we one ida ida isa horan e ono lena oke na duwe ne cheto we ijo noyo dami oguwa ina e aka nene anai ka onyoze yani anai e ka obi enene inan e donyi ayamba umar bana wa ta'ala ama ehehan anai ka iye hono anawa kanan yani dai ka oyawin sɛmɛ agoka ijɛ ine honan bɛ kawa eruka ɛfɛ kɛna mɛn ɔnɔ mɛn dumu subhanahu wa ta'ala da sɔ bɛ kai ɛkuyɔ nɔ ijɔ manira yayewa ɛni dɛ ahi komori yunadunahum yunadunahum alam nakum ma'akum qalu bala walakinnakum fatantum anfusakum وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم منكم فتية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير Amadu mana wata ala ọkẹ kúrò náà anáìka ètùwì ẹni ẹni lè sí ìrẹtẹ orí mi ẹni lẹ́gùkúrò ìsàlẹ̀tẹ̀ ọkà there was a guy and ka ewe eh, ile eh, ono ya e eh, yesu yenu an ka yidi du akosala ino madlasi o danja oye ko ala be ma ko be ladanu be en ladanu o be na ma munabi ko be ladanu munabi ki mamad mana wata ke do mori asaba en kai de ka kalu bala en awa me be na ah, ere wa akosala e wa ko be trajoran ama walakinakum fatantum anfusakum wara ko se nwaone o wahala sana hibitina wara ko to nwaone awo kai umonu wa bai ba hurai bujezin yani huru kai anya nkata na anya ngutui duwa ai mojere ka kai wero kai ale na ena ena ale na ana misuna de ya dale de ya kai mele ne o ile ota tawo ama ị ga-aka aka eze e ekukuche e, akafa akụdarewa eghara arụ n'akụ kan ilechi ọbị dọwa ọdọ kan arịghị ọnụ ahịka m nta nwamen ọta nwamen dị ere ọnụ ma ọdụ ma na-echeto onye gwo ọnụ ndụre ka e, munafiki anamịan because e na-esike n'isu seme e ise dọtinan ana ndure kai e huna eto ara ile wada ogwete ni boro kene masha allah ile ni wele do ka akara maka ama je kaka aki soja ka kore wa soja oye go ni wele ne tune ame ka ile tu aka naka ata mu kore wa ame ngule hi ijona s aba no ta do se se corporate nani nyana mani ka ayo don kukwe nyo nyin ijo na hasa do ka ahlu ah, ah, ah, sunna na gwa yewi no on ma wai ka ayo kele ra wana ta ya ko mori ka yele ba ayi e bi wai yo ya lo ke yesu hmm, because e ba e wala ida o ye ko na me dure ko no no no se be ala ya he mala ka wa ayi kure wala we kure wa ka kure wa we da so ka wa le mi ka please do me ka ma mu me godo che ma le on ma mi subhanallah do ida to koram oyego onama lure ka be jezin yani anya na ka e yabuduna allaha ala harfin yani akaha yani oya komori na ha komori uto ta ya be mani ganan oyego e ay na ka yeso ka <laughs> ni ma suna mun me so boton yo seme ago ka e ay jire ka ka were ka idi jende sore ase wa be ari ono oke wa artabtum da hino jere kan wa garratukum al amani yani se ne be no za o bamba anai kai e ne ni kana ra ha goda dole bi ne wan an da mazmana wa ta'ala hatta ja amrun allah polo odo mazmana wa ta'ala da tiyete wallahi ore tu kawisu. su e ba go kodo dare wa su ro were ko su e ho mi rai na mu ro na oda mayan ba wallahi ayo wa anawo tozi odo mazmana wa ta'ala ummuno muri yani su ko su ana na nya akwụkwọ ya atụda ahị mustapha ọ mewe na ya na ayewa awa asụ wa shozo no detail ومن لم يمت بالسيف مات بغيره تفرقت الأسباب والموت واحد نعم أجهنك ومن لم يمت بالسيف أرنانا كاي أزاس وهو مات بغيره ليس ساو إيه لايك أكسيدنت يان إيه لايك موتا واني يوتين oye go ọrụ were suti ne bade abu baba ile o tafarraqatil asbab wal maut wahidun okay ozono za sisu ono gahi kenen yanda ko sonu se ine ku ho sutun ono holo na ndo sun ozono no muta na pa na aso no ho nọ won ozono no ozie sababi na fata ni bade kenen do wele su wal maut isu onono oitukosu o esu azada adaka gei dama basore kai oronon inis kene won enne nyango agu kai omo zona wataala o isainan yani onono la sign oni sun ni polo eno meta ku ono me dole ka e ya kai wa kai yani ibi se ibi ne ibi na da isan dodo

yani ihe nu da waya kuba kaka a uh, eh, a eho esu su na mun karon na ke de hure hiun kaka ho mi ka wana se apartment ma eh ese tamna ni gwalin pa wa yani le nu ehom sanda na wa men zabe so asi gwalin pa men ahele ahele ina ana ka ahe won ro men le gwalin pa awa so koro o me tama ego another banya era na na ndele ka ina jene ni an wallahi we wa re don be bi ihe no na ne zo da nya ịhụrụ hura ne do se aronya do kwa hono he ya na na taa da ozi buhari ya na he no do se pile to wonye ta da kana awon da na ka onu we no ni ne ko ana no na ala da ka sha ho ni sono falyom awira jina nan ezeba do ọhụrụ wa oyewa wala min na kafaru atayana ka ewa na kama ana ka o chengu ne berwaze ana mo sona ala taala shayhun le forget ana forgetted ma wa kumun nar ahoya oni onoberan ono onobi obanya so ono wono o da ba no no ono ka kai asanyu mo no se kagore enwuri mi ire onon do ba me koda opa onon de ibn jarir at-tabari rahimahullah alayh to ke fa in qala qa'il arana kale o kale kai yakunu al-munafiqu lillahi wa lil mu'minina muhadian munafiki yomoli ate atumu asoko moli eh, ne bene wa huwa la yazhar bi lisanihi aqawla manai kai en se huleto hen eraran hilafi ma huwa lahu mutakidu jonye sana ikaye o dotinan illa takiya eba goka o simoguwa yani wa mi takiya oni shi yani samu korome kila loke la tamtane al arab o kezeyo yani arba an tusama man ata bi hikaru ladhi fi damiri ona ika o shobe isana ika o inila ran de sana ika ina takiya agube o simi takiya liyanju mimma huwa lahu haif eh, muhadiyan yani agobeden ha hon sana ka ya hora nan muhadiyan kuna suwaben to ka ba melaben munafiki ay wa ila ka muhadiyan lillah e ibn umar wa ta'ala wal mu'minin adukum wal bi izhari ma azhara bi lisanihi takiyatan bimma yuhlisu bihi min al-qard was sabi okay ay mani shato he anai ka el ne hore to he o esi sele ngwen da se to ngwen no na ni sana ka o ya ni tuwa en ka owa ay ka azawa rehe ay ka so ya rowa o ya nai ka eje jawen dɔke yɛrɛ na ba dabi sana ikai eh, man ne ana oh, ka na o yɛrɛ ne dɔke sana ana oh, ana eh, yani ma eh, ne mɛ ɔyɛ sibe ne kɔmɔri ọ ka ha hɔhɔ ne o ya ɛnɛ hɔnɔn dɛlɛ o ka ɔyɛ ma ne mɛ na mɛ ɔyɛ ne sayɛ ɔyɛ na ana ọba meka asani ne nkata ọba meka ene ha hune e nkata na ikai ọ e. ya lipen ana ndemo sona wa taala da shabe ka abe o iman e me ana ka e man aman enyi seswa me yani o na mme e zaman enyi zoba ba no akira swani ne ona mdure ki anyi o okwu ki abu abụ polo ene hụrụ hura ene wa hura kane e homo mana ka abe onyala abale mase aya ne aya oruru ana ko mona wataala o tiete en na munafike sama agobe udibi ana ikaye enera anyi yoko morihi ene ezama ana ikaye enera kutoko mori ana men si yo bare se ebe sakwabe eh, islam do was islam eto e yani were abdullahi ibn saba aksedo koko mori anu men ele ana da ayo da ben ana mi dole ke asabi an radiyallahu anhu warda be yangu munafin kenan be yangu kaye asani bari munafiki oye ko bi kala ka esana hi munafinci ijaza ora awon ewe ka wasan wa amma ezama anaika o ku tada dobe ezama anaika o den kwadakin ana mi de ibn rajab al-hanbali

أن يكون إذا تغير عليه دور قلبه ورقته وهشوه عند سماع ذكر ده يقول أنا كاي أو بلا يعني أيه نمميا أو أيه نمميا لهم أيه نمميا هو أنا عند سماع ذكر إجنة وذكري كا أهلك يبنى والمنافق يقول كاي أنا ما هو سيجو أنا نمميا ijen bi rujuhi ila dunya wal istiqalu bi ahli wal awlad ijen ne ban ne fi ande hidan ne ijen ne ban re hanan de la ko digan la ne yatezi wal amwat gona kanye an yakuna zalika minhu nifaqan ayo boye ne ne yakimunabi kene men yani ne lokai ene me ma wasi ene me meya kaka kana ko boya ijen ne na singune yi ona soka anyile ona ndo ndo ben hadisa na ko ben sahih muslim an hanzala al usaidi hono hanzala an sayyidi وكان من كتاب النبي صلى الله عليه وسلم إن أنا كوتا إسايا نبي أيان أنه مر بأبي بكر وهو يبكي أو فلا بكر لا جلدين فقال لك ما لك يا حنظلة سمع حنظلة قال لك نافق حنظلة حنظلة أولا بالمنافق يا أبا بكر أبا بكر يعني حنظلة أولا بالمنافق ده abakalelo kasame ndo kinakuna inda rasulillahi sallallahu alaihi wasallam idon to muli sallallahu alaihi wasallam yuzakiruna bin nar wal janna on to muli sallallahu alaihi wasallam da moita mae era ati al janna kana nara al ayn da sana kae biyelen yani irono do me kaya horaine dia masore kaya mukoro anai kae aba sen wal janna aka bai daro jana afasna azwaj wa dayaa okeji ya ban ninehi dira ba hurusein ate ogu anai kaya anyi okay wana sina kaseran o ita mai anai ka amanu meyan dili hay oro raninan qala fa wallahi inna la lakadhalik abubakar Allahu anhu siddiqul umma anai ka asimena tuyanya lasimena na watu yasan yani bi chena tendoka abonu meleya no because abeni wana horani انطلق بنا الى رسول الله صلى الله عليه وسلم بيان دون تو صلى الله عليه وسلم فانطلقنا دنا دنا تو صلى الله عليه وسلم فلما راه رسول الله صلى الله عليه وسلم يجون تو مولى لوا قال ما لك يا حنزله سمع وحنزله قال نفق حنزله يا رسول الله حنزله ولا بل منافقي وانت مولى يعني لو كابدا هيا ان ما يا ان ايدون تو صلى الله عليه وسلم نكون عندك ايداو تذكرنا بالنار والجنه luwa moita mai erai atal janna ka anna ra'al ain asika e yeyerin fa idha rajana afarna azwaj wa dayaa okiji ya ban ne hidira ba hulese ya to gwain di yai ana koro qala fa qala rasulullah sallallahu alaihi wasallam antum mali sallallahu alaihi wasallam de siye wa kae law tadumuna ala hal alladhi takumuna biha min indi akwaya na ina ne ini enwa onu meya aya ne ka bo meya wa ne o meya wa idam ne lasafahatukum almalaika malaika bana ya na dɔn wa fi majalisikum ina ya tɔw ne wa fi turukikum ini uzaw ne wa ala furusikum wa ayi da su bɛɛ de ne di malaika dɔn wa walakin ya hanzala ɛw hanzala sa'atun wa sa'a yani umma sawu me da san lebu mile ni ana so ka e wo ko mori ijenye do bare ma haya useka abi me e ina da ana ka e e ya menyi mosa a me ina na ka e me sincere with my lord ona ndule ki ola lebe ene ile ya sabiene ile ana ki ibnu abi mulaika osebe aka kod adrop to ọ na sahaba ona lele asabiena ka elini ohureo kulluhum ala nafsihi nifaq abene e ahura ina enwan isana hi asen ona na ka ya denwa yoro ya ye na bego ijanyi dure kae ozo mere yanyi deru kabe ya chi yani ijanyi ona eboro kawa gama obi ando wa gama ama jo bele mandu echi sasa yangu nifa kolebe ona mandure kae wa fi sahih buhari ka wa ni sahih buhari ka anna unasa qalu anyina za ene ka kae ibn umar ene ka abdullah ibn umar radiyallahu anhu warda ka inna nadhuru ala sultanina o kae ngwe hitwa ohino ya yani fanakulu lahum ilafu man zakallamu di ya ka ewa ya to isana ka eka idha min indihim iji ala to he hoden oye go e den e ya ka le de ka oje kura oyi na ya kura wa ka kene kenyere ọdọ wa. ma eji ya atọ hele ka ọtọ de <laughs> abdullahi ibn umar kọla lọka kunna na na uduhu ni fakon enwuri mmiri ọnụ kawa man ya za kini nu na binci oyan oye ko waye de jawa dule ka onya na kare ile lebe hine ejo wale be be hajin dule kire ndo ka ho sai <laughs> ho ne le ni o sọdọ mi dule ki anyo yokomori ki ema sobole ke esana hi munafinci ene tongwe no hona nda sanyo monaika enne sibahura ahoke yani sana hi munafi adodo mu munafiki yani bome ke na wa ta'ala o so ya rada o ya naika o katen paraki ki e munafiki kasir e kasir ok hona ahlak ibiru abe na ka ibiru te ibiru na ka bawo lana ten donc yusaddiqu bi lisanihi wa yunkiru bi qalbihi o ka o kola hilala ini ran amma ayan do reject ala non wa yuhalifu bi amalihi do joni on koran yusbihu ala hal wa yumsi ala ghairihi enen no to aje ni so ina ne ne no ne eje aare nyire sana wa na we ori wore tu dore ku inire o pdp do apc amaka ni miti na me me me amele ka ebicho si nyimale dule ka bola le kwedi kam aga ka e change ejo ale ne ndo le basu dia no si au si kansala ala le basu ya bola ai e holi party na wa sala ko be pdp ai e su dini pdp da le so ya nda ni sdp ai ko isabe ne nai wa yamsi ala hal oru wotu isabe ama wa yasbihu ala gairihi daika ijoli wole ne enana onetu yani so ina no ruwa enana onetu isabe ono ndako ya takaffa takaffa wa safina kullama habat re habat ma'aha o kabe hinyi asman ke epa o me hinyi aba ida he otuno ida otuvin o he ko even majority eh, ya ida ore ko yan dore ko akwa ni yasa ho o he ko ani ibri munafiki men sana me dole ke ibira na ka ɔɔtɛ ibira na ka ɔɔba na tɛ ɔbɛn ana ka aabɔrɔ ka okɔmɔli ɔtɔŋwan hunan ɔnam dole kɔmɔli na wata ala iji ejuwe yani akisa na he ahana ahona ɔnam sana ka ɔɔba na tɛ baraki وفي حديث دوين حديث كاي أهنا الأسماء عند الله رجل تسمى بملك amlat.

Muhammad mana wa ta'ala ana anaika o ketemu sagoba ureke arhoen yani dureke arhoen ne era muwe denya ne kara igodo na nyo ni misoro wa hana anmi ke abi ya Homsun nasifa lil munafiqin Muhammad Hassan anyiwe no me amradul umma yani volume wa bin enwazi umma wallahi ini uwe no bonya nere jiwe ile munafinchi ene wee ree jan e, ka ye o munafiki inni ibran ada ko wasi ibran ni o aika ina no yan sababa oni ke ya masawre ke ibri o ko mori sifi o ko mori anaba ma ko ranyira so ya yi shodi ya ye li asem koro yani ibira o imenyi mosa o ishi yenon bela sonize du shi so bela soze anyo ka ya masawre ka ye ya tohuni enwo e biro no oyi gamoda unnecessarily ana ikaye ijo olebele man irinyi wa iji were wele kawe doka leader sai sabi chairman and other kind of face oyeko ama ele kawe kene daka o ọdọmụ ha kwụrụ ọchapịna ga-erugbo ochochine ta anyị na-awa aka oyeko abesanire ijo olese ijo wale tiye sajin dora akiri abesanire munafiki ana ike ukomori anakọ na mislam ewu ko mulina kona ma ko boro baworo ka wato wa huni emu e bilana ne to ya hemo zona wa taala naam ake eh ya na ta sura ta ba to wele ani me ma me ani me ma kwadoje ya ma na ile na ndure ka ejanyi dare so wa Nigeria na ejanyi dare so wa Nigeria so dure ka announce ya no ke okay. anyị anyọ́ istidad wẹ́lẹ́ anyị anyị kanopi anaghịka abaghị ere ka akwa wasitebora oye ko dai abere wele ka e tọrọ ya e ya lebe mo ire wọn no e wele aba mbe ko wa na wọn na do anya na be de na ahe me ani ɛmɔnu ɛmɔnu wa kɛkɛ na ɛdule ka ɔya adu ɛŋɔ ɔlɛlɛ ɛyɛ ebi ana ɛwɔ kɛ yawuli ɛmɔli yɛ anyanwu wa ewe lɛ tɛn awusa na kɛtɛ kɔlɔ nɔnu abe ɛdi mɔlɛ ti ako no ya yɛ ɔ ha de ɛdi de ɛdi mɔlɛ ti ha de ya de ɛwɔkɔlɔ ɛdi mɔlɛ ti de ɛnama ko wɛna ɛtɛn awusa wa n'a kɔmpɛti fi mɔlɛ ti ɛna olule ka yɛ wa yɛ tɛn awusa wo ekuru mɔlɛ ti ɛna kɛ ba ta yɛ a do ɔsi ne yɛ ɔlɔ fara ki ama ɛkura yɛ lɔn ubere kumɔlɛ ti ha. yono ọzọ sọnwa ọzọ ma kwụnye mọ naịka ya ọzọ esi jesi hụ na dọkị wala fana ndama yukọ ọkụ ẹzọ akwụwa anyị ka ọzọ ọta dati ka ọzọ nọ na hụọrọ ihe ọ anyị kwuta ya azụ na-eke ọka ndama ịnụ mọ naịka ka ya aljanna fil na aljanna babu ohi na aljanna wa huludun ya ahla nar fi nar da ka ya na ka an lele ben kai en lele ku wa hin rana an ko ma bayni hadisi abi sa'id al-hudri radiyallahu anhu warda qala ka ka qala rasulullah sallallahu alaihi wasallam antum muriyo ka muriyo men ngona da le mo ha o ka yutal mauta ka hayati kabsh amla o ka wa sha wa e ku yamal qiyama usu ana man usu na da su awa sha wa e ku yamal qiyama do yasman ke de bawo ana ka ọdọ wọbụ dododoji fayunadi munadi ọkọrọ nọ ọrụnọ ahịa ọdọ ọhịa ọdọ kaị ya ahla aljanna ẹwuni anna aljanna fayasoro ibu na wayanzurun ọkadẹ mọnà tanọbẹ leyere fayaku laka awọ kaị hal tarifu na hada waya sọnnini waya nini فيقولون نعم لك آه هذا الموت وسنبوسون وكلهم قد رآه أبن ليلي بكو أبن رأى داري akasoma yunadi munadi abawire mono aona ahala do ala hala kai ya ahla nar ehuna nira fayashrabuna wa yanzurun da mana tanobele yele fayaqulu hal tarifuna hadha da ka ka wayas an fayaqulu nam da ka eh hadha al maut usunu usun wa kulluhum qad ra'ahu agoka abelini ere ere wawi kahule wawi mumini onu waebe usura hure tu etu ok aba wele mono ana ana mara sizo anna aljanna on ranira summa summa yomar fayuzba awle mono da moda usu non ana ya ide ban da jobe summa yaqul awle mono da zaka kaye ya ahl aljanna huludun fala maut ma hewna nal janna kokora izo ne ne na pa fala maut eze kunsa isuni wa ya ahl an huludun fala maut awere ewuna nlera ewuna lela ido poro kisana yusu eze kunya one summa qara'a awere mono don to moni sallallahu alaihi wasallam da sabaki ba san kai وانذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم ezu kudi al ọnụ ono mona ka a sama karere wa hum fi gaflatin dai ka ino inaita ainan e take a ka ono ka wa hum fi gaflatin wa haula fi gaflatin ahlu dunya anabe irimelenen anabe nai ka na-eme inni inaita inni emeye honon ayiko a kare isu yiwa kenne mmewi tinyenwu ala nyana do ala nyindolu ka ozo su da bi yeda ko na kwete abenya na dodo ru kono ayi nyume wahum fi gaflatin dake wahum la yuminun den ne doli lo mo zona wa ta'ala en oto ana ko betu aka en ni tazawul en ni enwotenye agobe oyese na gara omori subhana wa ta'ala dake hinaizin akumono ana mara ajusu abe daka ya na aljanna ke ona na na aljanna ona awara ida ona na ina ona awara ida numono yakunu nadam oba sumaye okubelo kai aye man opportunity ana domo subhanahu wa ta'ala ولو ترى إذ المجرمون ناقصون